kórè fi Muhammed ṣe sílọ́ngà ẹ Jésù gbà Jésù gbọ́ ẹ Jésù gan ò ní gbà fún bàbá ẹ wọn